ègún kì í múná kó má lè jóni èpè kan kì í já ilẹ̀ ẹlẹ̀ awere pèpè kó pa gbogbo ègún òun èpè orí rẹ̀ dà. ẹ gbà mí kí ni wọ́n pè ó kọ lẹ́tà tá a. ó ṣe wọ̀. òun mọ̀ wá jà bí lólè. ẹ mọ̀ pé tí ọjà bá ba lágbára ìtú ò bá lọ sí i tó bá máa padà dé ìpàdé ẹ ò ní da. afẹ́fẹ́ ti fẹ́ àti rí fò àjẹ́ tí bá lọ sí airport máa para débi pé máa pa pilot ẹ̀ tó máa gbé mi mọ́ bàtà máa jọ fúnra mi ó bá ìjọba sọ̀rọ̀. jọ ọ pààyàn fẹ́mi. àlàyé mi pààyàn sọ̀rọ̀. ṣẹ́jà fìdílàntẹ́ ni ẹ̀. àmọ́ fìdílàntẹ́ tó ju fìdílàntẹ́ lọ ló gbà sọ̀rọ̀ àlàbí òòṣà. bàbá o náà ó le gan o. àbí òòṣà ṣe kan tí ò dáa pẹ̀lú wa gan. èmi ní kókó ló ṣà. alábí láyà àwọn tiẹ̀ ló jẹ́ àbí òòṣà láyà àwọn tèmi lẹ́sìn pírísípà lèmi. ẹ̀rù irúmọlẹ̀ ni wá irúmọlẹ̀ gbogbogbò. ó ṣá máa pidán fún ẹ. wọ́n yóò ṣá máa pidán fún ẹ. ọlọ́run gbọ́. just dey play with your life. kò ẹ́ máa wẹ̀ ẹ́ máa pa ẹ̀ rẹ̀. a máa jalè olè gidi gan a máa rọ̀bù gan tààrà ni. àbá olè ló bà tèmi náà jẹ́ mi mọ́ kán ní ìṣe. oníṣòrí ibù.